tí wọ́n látàbẹ́ òkúta òkúta yóò ní báyìí ẹ ṣàmì ẹni tí wọ́n láti jẹ̀ṣà ẹ ní ṣá ẹ ṣàmì ẹni tí wọ́n lẹ́dẹ̀kìtì ilẹ̀ kwayọ yóò ní tì ẹ ṣàmì ìlú wo mi ti dárúkọ ẹni tí wọ́n láti Kwara ayẹyẹ lọ́ra ìbólótúkù Òṣogbo ẹ̀gbọ́ ẹ̀tọ́ Ìwó ẹ̀ní wọ́ṣubú Èkìtì ìmọ̀lẹ́lẹ̀ padà ah, ah, Èkìtì ló kọ́ rúùlà ẹ ẹ wá wá ẹjọ́ rí ẹ má bàá fún ẹ lò Ọ̀yọ́ ẹ̀ní yọ̀ṣubú ibo ni mi ti dárúkọ Ìsẹ́yìn ẹ̀ní dèrò ẹ̀yìn Ondo gbogbo ọkùnrin tó wá látọ̀dó lágbára Ọlọ́run ẹ máa rí wọn ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o gbogbo obìnrin tó wá láti Adó lágbára Ọlọ́run wọ́n mọ rí yín ibo mi ti dárúkọ kọ́ má bàa fàjà Ifẹ̀ ọ̀nà ẹ fún àlàyé ẹ fún àlàyé àlàyé tó kù ibo ẹ wò sùn. Joe, please, um, camera people, please come to this side. Let us uh, celebrate, please. Celebrate, please. Celebrate. Please stand here. But like everybody concentrate at this point. Let people, yeah, I know, I know, you have to care for them. Your work is to care for people, like you care for all of us too. Ladies and gentlemen, ever bá mi wo sùnbọ̀ that. ẹ wò ó dáadáa. currency New currency will look máa that pound sterling okay dollars okay ẹ wá wo èmi tí bá jẹ́ currency kí ni màá jẹ́ ẹ jẹ́ torí kámẹ́rà wà bí kò ṣe é sọ àmọ́ tó ń tẹ̀ láyé òde òní okay this is asunbọ̀ máa jẹ́ brand of car irú mọ́tò wo ló máa jẹ́ Benz Bugatti Rolls Royce Lamborghini èmi kọ́ ẹ máa mọ mọ́tò tó fi gbé yín lọ school sí kílẹ̀ ní màá jẹ́ ẹ jẹ́ bíi tù ẹ jẹ́ yẹrí bẹ́tọ̀ ẹ jẹ́ jàpá ọ̀dà tí sista Sùnbọ̀ pick up lèmi sà àbí àwọn ọ̀dẹ̀ ní ẹ̀wọ̀n tí náà dẹ̀ wà lé ẹ̀wọ̀n ọmọdọ́mọ ẹgbẹ́ pick up ẹ̀wọ̀n sista Sùnbọ̀ dada tí wọ́n bá jẹ́ area lẹ́kọ̀ọ́ yìí àdúgbò wo ló máa jẹ́ island Lekki banana island ẹ máa mọ bí táwọn èèyàn dàgbà sí ìsìn èmi kọ́ kí ni màá jẹ́ àgbọ̀ ti kúyọ̀ òkè pàpò ìyàmọ̀ mọ́ṣúárì àbárànjẹ ìjẹ́dọ̀dọ̀ mọ́tálákà ìbílẹ̀ gọ́ọ̀nà road ní kọ̀tún agbolé wa nìyẹn ẹ dárúkọ sọ̀rọ̀ ìwọ ni máa jẹ́jà rẹ má ti jú ẹ jábà tí ọ̀ àgbàbá lápàtà dájú ẹ nínú ọkùnrin àti obìnrin ta ló yẹ kó lówó dùn. nínú ọkùnrin àti obìnrin ta ló yẹ kó lówó jù ẹ sọ̀rọ̀ ẹ má jẹ́ kẹ́rù báyìí obìnrin nínú ọkùnrin àti obìnrin ta ló yẹ kó ọkọ jẹun ọmọ nínú ọkùnrin àti obìnrin ta ló yẹ kó ní àlàáfíà jù ẹ má gbọ́ dáadáa nínú ọkùnrin àti obìnrin ta ló yẹ kó ọkọ kú. dáàdi ẹ̀ sọ sí ẹ̀ obìnrin ẹ̀ kó jẹ́ kí n sà àmọ́ ìkìlì òkùnrin ẹ̀ ẹ̀ fi bá dáàdi yìí fà á lé mi mo láì kéré gan ẹ̀yin lè máa gbẹ̀yìn wọn àmọ́ ẹ̀yin ẹ̀kọ́ jẹ wọn mọ́ ẹ̀yin lè lálàáfíà jù ẹ̀yin lè máa lówó jù ìgbẹ̀yìn ẹni ti yín ẹ máa ṣe o adúgbò lọ́wọ́ yìí àmọ́ lóru the stupid ladies and gentlemen I need five people to come out and talk about Sombo the celebrant five of our friends well wishers family members five. We dey watch you when we small we still see you still remain the same. You no gree old, you no gree big, you no gree do anything. Just dey fine every day. Ladies and gentlemen, I have the electable Fetia Williams in the building. Round of applause for her, please. Help me for a hour. As our guests coming in, we'll be introducing them. But for now, let us welcome Omowale to come talk about the celebrant Omowale Aluda. Omowale to come talk about the celebrant.